àti igi ọlọ́run kọlọ̀lì bá aṣíwájú ọ̀gá wa nẹ́bí wa Muhammad igi ọlọ́run àti igi ọlọ́run tí a ní kọ́bà nẹ́bí ọlọ́jọ́ bára lé e, kọ́bà àwọn sàhábà rẹ̀ kọ́wọ́ bá gbogbo àwọn tọ́bà tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́lọ̀ jẹ́ ọkàn àwa náà kọ́lọ̀ ń sí àwa náà lẹ́ni rí iṣẹ́ rí ìwà rí ọ̀rọ̀ rí rírí sísí rí téèyàn fi jẹ́ ní rí ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn tá a lẹ́tọ́ àti fúnlẹ́sìn tọjọba aláàlọ́ gẹ́gẹ́ bí mo ti ń jẹ́rìí pa Nábì wa Muhammad òjíṣẹ́ ọba náà ni ẹrú ẹ̀ ni ìkẹ́ ọlọ́run ìgẹ́ ọlọ́run kọ́ pa Nábì náà kọ́ máa lọ bẹ́ẹ̀ ti dọjọ́ ẹ̀san Ibadallah èyí tí ọjà kọ̀kọ́ ọ̀rọ̀ tí kọ̀kọ́ sọ lórí nígbà líle ni pé ẹja bẹ̀rù ọlọ́run kí là ń pè ní bẹ̀rù ọlọ́run àwọn àṣẹ tọ́lọ́run ọba pa fún wa ká ṣe é pípa wa bá ti ká máa kí là ń pè níbẹ̀rù ọlọ́run àwọn tọ́lọ̀ bá kọ̀ fún wa ká jìnà sí tèfí tèfí tèfí èyí pọ̀hún bẹ̀rù ọlọ́run kọ́ lọ́wọ́ pa aláṣẹ bẹ́nu ọlọ́run mọ́ka o bẹ́nu ọlọ́run ọba ti ká ọmọ ọ̀bẹ̀rù o èyí pọ̀hún bẹ̀rù ọlọ́run kọ́ lọ́ ní má débi báyìí kọ́ máa lọ́bẹ̀ ìtumọ̀ ẹni kí ni ó ṣe nu o ẹni èyàn bá bẹ̀rù èyí béèrè kí ló ṣe o tọ́lẹ́ni bá ní kéèyàn má ṣe nǹkan téèyàn bá ṣe àtàláyà pé kí ló ṣe o kọ́lọ̀ wá pé nǹkan léèwọ̀ fún ọkọ ọmọ ṣe ọ̀tọ̀ ọlọ́run láyà nù ìwà ta ọlọ́run láyà kò sínú pọ̀ bẹ̀rù ọlọ́run ẹni bá bẹ̀rù ọlọ́run bọ́lọ́run bá pa á láṣẹ yóò máa ṣe ọlọ́run ṣe ẹni bá bẹ̀rù ọlọ́run bọ́lọ́run bá kọ̀ nǹkan fún kò ní débẹ̀ ìbádàlá kútùbà wa lónìí kò ní gùn tọrọ pẹ́ wa díẹ̀ ká tó bẹ̀rẹ̀ ìlú le ìlú le ibi wa ń pa àwọn èèyàn ibi tààrà ní ó ń pa àwọn èèyàn ṣé ẹ rí ebi ń pààyàn ìlú le áńgù kan ni nínú tí ń dààmú ìlú tá a wà yìí torí ọ̀rọ̀ security náà wà ń bẹ̀ tí ń burú sí ní ojúmọ́ kí á jòkó ká máa wá wo àwọn èèyàn tí a wá di alápàtà ọmọ èèyàn sínú ìlú tí wọ́n fi wá ń pa obìnrin mẹ́fà obìnrin mẹ́rìnlá obìnrin mọ́kànlá tí wọ́n ń kún wọn bí ẹran tí wọ́n ń pín ẹran wọn lẹ́ẹ̀ yóò báyìí náà ìran wa yìí jẹ́ èèyàn ìran wa yìí pààyàn ló fi já sí pé inú kútùbà tá a padà ṣe a gbọ́dọ̀ péjọba ṣàkíyèsí àwọn tó dá lápapọ̀ mi èèyàn yìí kíjọba wà nǹkan ṣe sí o toró ti wá pọ̀ dáadáa ó sì ti fọ́nkàlù kọ̀dẹ̀ sí ń tọ́fà nílẹ̀ Yorùbá yìí àwọn tí wọ́n ń ṣoògùn owó ní ṣe é tí ìjọba ọ̀bá rẹ̀ ti fáyé àwọn olóògùn kò ní sálàáfíà bí à ń pààyàn lẹ̀ Yorùbá o torí gbogbo àwọn tó wà ń bi kíní tí wọ́n kó wọn tí wọ́n pa omi mọ́kànlá wọn babaláwo àbá pásítọ̀ kọ̀sẹ́ mẹ́lẹ́yìn àmẹ́ta àwọn babaláwo àwọn pásítọ̀ àwọn àbá abala omi mẹ́ta pásítọ̀ méjì àbá kan wọ́n jọ da lápàtọ́ mi yàn wọ́n ń fẹ́ràn wọ́n sógun owó wọ́n fi ń sosúlẹ̀ sẹ́mọ̀ pé àǹkù kan nù. ṣùgbọ́n àǹkù ti ebi ń pààyàn ni mo fẹ́ sọ yẹn lé ìbádàlá sẹ́ẹ̀rí mi ò sọ̀rọ̀ ìjọba. torí gbogbo tí ń bá ń dá pátápátá nínú ìlú ètò ìjọba ní contribution bẹ́ẹ̀ ìtọ́ bá kù díẹ̀ káàtó nínú ìlú ìjọba ní contribution bẹ́ẹ̀ tá a bá ní tìlú kan bá rọrùn tí bá ń dá a máa kíjọba abẹ̀pẹ̀ kúṣẹ́ tá a bá ní tìlú kan bá le tí bá ń dàrú at the same time a máa gbàjọba àlùyànjú pé ẹ má jẹ́ ọbàjẹ́ sẹ́ẹ̀rí gbogbo ètò economy ètò ìjọba ètò gbá ètò àwo kí mo fẹ́ sọ òun kí mo fẹ́ sọ ìdí mo fẹ́ sọ ń pa ẹ̀ kí ni ṣẹ̀ríà wí ń pa ẹ̀ kí ni ṣẹ̀ríà ìsìlámù wí nípa ẹ̀ mo fẹ́ kó yí ọ kó yí ọ dáadáa ṣẹ̀ríà lọ́rọ̀ tiẹ̀ lọ́tọ̀ tó yàtọ̀ sí gbogbo téyì ń sọ nípa òṣèlú àbíjọba àbí nǹkan abẹ́kọ́lọ́mì ní tí ṣẹ̀ríà sọ gẹ́gẹ́ lọ́rọ̀ tọ́rọ́ ló ní ṣẹ̀ríà ìtọ́ bá sì sọ ní ọmọ ìjọ́rọ̀ aláyé aláàmọ́nìkàlápà wọ́n wọ́n lọ fíìmù kàbí bẹ́ẹ̀ bá ń fojú ẹkọ́nọ́mì wò tẹ́yìn fojú ìjọba wò tẹ́yìn fojú òṣèlú wò àwọn ò sì fojú ẹ̀sìn àwọn òfin wò ọba tó wá sí ń sẹ̀sì fún lọ́dà gbogbo ayé lọ́mọ tí ń ṣẹlẹ̀ yé sọ fún ọ dáadáa sọ lásìkò tẹ́bí ń pa wọn torí pọ́ìntì mẹ́rin mo fẹ́ sọ pọ́ìntì mẹ́rin àbí márùn-ún wọn fàdúrà sí kẹfà ló ń tún ẹlẹ́ẹ̀kejì wo àsìkò tẹ́bí ń pa wọn yẹn àsìkò làwọn kan lówó ṣé ẹ mọ̀ pé bébí tí ń pawọ́ tó bì sí àwọn èèyàn ra lẹ mílíọ̀nù o tọ́ ọ bá sì wà dúpọ̀ yìí náà láwọn ti ń ṣiṣẹ́ ilé tòun ti bí wọn ti ń gbé símẹ́ǹtì ní ten thousand àbí ọ̀sẹ̀ ní ilé àdúgbò yìí sọ wọn kí tùmọ̀ ẹni pé wọ́n lè bí ń pẹ́ bí ọ̀pá wọn ìtumọ̀ ẹnu ló fi já pé bí o sọ fún ọ dáadáa ìtì ń bá ọ lásìkò yìí ń tọ́wà nínú ètò rẹ ni o. ìdí ń bá ọ lásìkò yìí ìtọ́wà nù kí ni inú ètò kádàrá rẹ ni o ẹlọ́wọ́nú alukurani ọlọ́run sọ pé ma yaftahi Allahu linnasi min rahmatin fala mumsika laha bóun ọlọ́run bá ṣe tán tóun bá fẹ́ sílẹ̀kùn kẹfẹ́ nìkan kò sẹ́ni tí ó dàdú lásìkò débi ń pa wá ìkẹ́ńsí fáwọn kan ìtumọ̀ ẹni pé wa man yumsiki ẹni ọlọ́run bá má sì kí dúró fún lásìkò kan fọláàmù ìsílẹ̀ lẹ́hú ní ìbàdí yìí ẹni kò lè tó àsìkílẹ̀ lásìkò ni bí sì débi ń pèmí rẹ̀ wọ́n mú dúró fèmí rẹ̀ ni ló fi mọ̀ pé ẹni tọ́lọ́run bá sí fún lásìkò yìí náà yọ ọmọ rí ṣe lásìkò yìí ẹni ọlọ́run bá ti mọ́ lásìkò yìí kò ní rí ṣe o ló fi já sí pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ ọlọ́run ni ọkọ̀ lù lásìkò tí ń lè yí náà ní ń báwọn kan bó o bá bẹ lọ́hùn tí kẹ̀rọ láti ẹ bá ní lásìkò yìí tó bá kọjú sọ́lọ́hùn yóò sì dé kí ni yọ̀dẹ̀ ibi tó ń gbójú tó fojú sí wọn náà gbábẹ́ o kọ́ máa gbà kó dìgbà tó bá pé tó bá ṣépè léjọba tó bá ṣépè láwọn kan èyí ṣe é fásitì kò ń ṣàdúrà fún rẹ kọ́lọ́hùn fi ọ sínú máa yẹ fútẹ́lì lọ́hùn lè ní àṣì ní rámátì fọláàmù sí kàlà wọ́n máa yí kí kọ́lọ́hùn yọ ọkùnrin bẹ́ẹ̀ fọláàmù sí làláhùn mi bàdì ìbádàlá ṣe rántí àdísì ànábì wa Muhammad kí n sọ pé innal insana yujma'u khalquhu fi batni ummihi arba'ina yawman nutfatan ọdọ èèyàn á kójọ sínú ìyá rẹ̀ ogójì ọjọ́ yóò wà nínú tọ́fà ìtumọ̀ ẹ̀ ní kíkì lógójì ọjọ́ kan sí yóò wá di múdígà bá sí ẹran lógójì ọjọ́ kan sí yóò wá yọ eegun tí ọba wa dogójì ọjọ́ kẹta wọ́n fẹ́ mi sí la fàyè umaru bí àrèbá ìkẹlìmáàtì wọ́n wàá ṣètò nǹkan mẹ́rin fún nínú tí wọ́n ṣe fún bìkẹ́tì bìrì síbi yìí wà àjálì yìí wà àmàlì yìí wọ́n wàá kọ ìjọ tí ó tún ó bí ìjọ tí ó kú àásìkí tí ó lò láyé eléreléré ibú ni sórí tí wọ́n kọ mọ́ njọ́hun ní ń lásìkò yìí o ní tí kọ mọ́ oníjó oníyìí ní ń bá wọn lásìkò yìí bó ti jẹ́ sí pé ẹni tó kọ́ lọ́wọ́ mọ̀ képe yọ ọlọ́run ara ni mí o fara dẹ̀ mí o ara ni mí o tọ́ ọba kádàrá mi láburú dàkún bá mi yí sí ọlọ́run ìwọ ló ń ṣe tàwọn akálásìkò yìí ṣe tèmi náà o ma yaftahi Allahu linnasi min rahmatin fala mumsika laha ìbá ń pa yín ọ̀dọ́ ọlọ́run lẹ́kọ̀ọ́jú sí o. àwọn èèyàn tẹ́ fẹ́ kọjú sí ó lè ti yá wọn náà lọ́wọ́ tẹ́ máa wú wọn lè mọ́dún tó ẹ̀ mọ́ tẹ́ àmọ́ tẹ́ ẹ bá kọjú sọ́dọ̀ ọlọ́run tọkọ kádàrá ti ń ṣẹlẹ̀ sí ọ lásìkò yìí ọba tó tìǹà àsìkí mọ́ tó tìǹà àsìkí lásìkò yìí tọ́ ọba padà sọ́dọ̀ rẹ̀ yóò dé bí rọrùn ọ̀bẹ nìkan yóò bá ọ ń pa àwọn èèyàn ìwó bára ní àwọn èèyàn ìwọ ìyẹn jẹ́ pọ́ìntì mi àkọ́kọ́ ṣe rí pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì tí ń ṣẹlẹ̀ yìí ebi tí ń bẹ lù tẹ́ẹ̀tẹ́lẹ̀ ó lékún ni ìyá ń bẹ tẹ́ẹ̀tẹ́lẹ̀ ó lékún ni pírọ́blẹ́mù ara àwọn èèyàn tí ń bẹ lára wọn tí ń bẹ lára wọn ọwọ́ kú ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ iṣẹ́ òfìgbà kan balance lu tẹ̀tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń wojú àwọn èèyàn wọn tó jẹun tẹ̀tẹ́lẹ̀ ní tí ó jẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ ṣe sírò oníbàárà nínú ìlú ẹ ṣe sírò àwọn ará ìsà nínú àdúgbò ẹ ṣe àwọn tí ń bára láwọn fáin bára nínú ìlú àwọn tí ń gbà lọ́wọ́ wọn náà ò rí fún wọn máa ń gbà tí ìlú dàrú wọn ò rí fún wọn mọ́ ọwọ́ á dàbí ẹni pé kìíní yẹ kárí ìlú tí ìbádájú ṣé ẹ rí gbogbo ẹni tí ò níṣẹ́ kọ́ lọ lè wáṣẹ́ gbogbo ẹni tí ò níṣẹ́ kọ́ lọ lè wáṣẹ́ bí iṣẹ́ bá pọ̀ dáadáa ìṣẹ́ ò dínkù àmọ́ kọjá sí pé bí táà fọkàn sí ni pé jálẹ̀ fún mi bùn mi sẹ́tù mi ṣe nǹkan kan léyìí tọ́kálẹ́ká kò yìí kì í ní rìsọ́ọ̀tì rẹ̀ ṣe rí jọ́kíjọ́ tá a bá ní tàmá sí ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn àní gbádùn ayé ìjọ́ tá a bá ní tàmá sí bí pé mi náà ó ṣiṣẹ́ jẹun àgbádùn ayé pọ́ìntì mi di méjì pọ́ìntì mi ẹlẹ́ẹ̀kẹta ìbádàlá ṣe rí ṣe rí mo ti ní mi ọ̀sọ̀rọ̀ ìjọba ìjọba ṣe dáa kò ṣe dáa mo ti sọ́lẹ̀ kan bí olúwa ń dáa ìjọba náà láàkì orí ṣe tọ́pá kù díẹ̀ káàtó ìjọba láàpẹ̀ lákèsí pé kíní yìí ń ṣe kíní ń le ju àmẹ́mí ń fojú ẹ̀sìn wò ṣe rí àwọn òfin kan bẹ tọ́lọ́wọ́n bá fún wa tí a tẹ àwọn òfin yẹn lójúmọ́lẹ̀ ṣe láwọn òfin láti lójúmọ́lẹ̀ ń yóò máa fi kún nira wa ni yóò máa fi kún ìnira wa yóò máa fi kún ni kí ni àwọn òfin tọ́lọ́wọ́ bá fún wa tí a tẹ̀ ní ojúmọ́lẹ̀ tá a tẹ̀ lójúmọ́lẹ̀ ìmọ̀láàánú ara ẹni lójú gbọ́dọ̀ anábì ń sọ̀rọ̀ ó ní irhamu man fil ardi yarhamukum man fis sama tẹ́ ẹ wà lórí ilẹ̀ ẹ̀ ṣàánú ara yín àwọn tó wà ń sámánà yín ṣe rí gbólóhùn àánú yẹn kò sí láàrin ara wa síra wa ní ojú yẹn kò sì dàrú pé dọ́là ń lówó ìfẹ́ ń kọ́ òdò lówó àmọ́ àwọn ẹ̀kan bẹ tí wọ́n sì ṣe opportunity pé sọ ti lé ẹ̀ta ṣe ẹ̀bà ìtú ìtì ń lé kẹlòmí fi ń kún ọjà ìtì ń lé kẹlòmí fi ń kún ọjà a sọ pé kéèyàn ọrajà kọ́ta lọ́pọ̀ kọ́ wá fẹ́ mi kọ́ mọ́ lówó ra mọ́ ṣùgbọ́n tó bá gbọ́ pé wọ́n fi one naira kún dọ́là wọ́n fi hundred naira kún dọ́là owó fi one thousand kọjá ẹ̀yin náà fara ni wá lò ẹ̀yin tẹ̀ ń ṣe báyìí náà ẹ̀ ń fara ni wá nínú ìlú ẹ̀ láàánú aráàlú lójú ṣe ẹ̀rí lásìkò táwọn wí náà páàdì ń gbé nǹkan wọn nǹkan lóòkè ọ̀rọ̀ wọn dọ́jà lónìí mọ̀ra kó gàrí iye báyìí nígbà tí ilé fẹjọ́ kejì mọ̀ra iye báyìí nígbà táwọn adìjẹta àtúwárà iye báyìí mi ò jiyàn pé nǹkan lé àmọ́ sọ̀wọ́ tó lọ́jà mi fi wá ń jẹ èrè kọ̀ láàánú aráàlú lójú kọ̀ sáànú faraàlú kọ̀ sáànú ló fi jásí pé máa ráwọn ọjà wọn àdìbẹ́tì níjẹ̀ta níjẹ̀rin wọ́n sọ pé ó ten thousand four hundred naira èmi wá ń sọ pé bẹ́ẹ̀ di mọ́tò àwa bá ní nine thousand naira ẹni tí wọ́n ń pè ní ten thousand four yẹn wọ́n wá pè lórí fóònù pé ẹ̀rọ rẹ́pẹ́sídẹ́ntì ó lóun níwájú òun báwọn yẹn ń ra ten thousand four ni àwa níbo lẹ ti kó ọsọ bí ó ti kó ẹni tí wọ́n ta nine thousand náà ibẹ̀ lòun náà ti kọjá ibi kan náà wọ́n ti kọjá eléyìí wọ́n ta nine thousand eléyìí ń ta ten thousand sẹ́yìn pé túmọ̀ ẹ̀ ni pé eléyìí ò tó ń fara ní aráàlú ẹjẹ́ lànà ara wa arrahimun ẹ̀yin tẹ́ bá lànà àwọn èèyàn lójú yarhamukumur rahman ọlọ́run ṣàánú ẹ̀yin náà irhamu man fil ard ẹ ṣàánú wa ẹ̀yin tẹ́ ń tajà ẹ ṣàánú wa náà ní ọlọ́jọ́ òlé o mi ò sí ní ẹgbẹ́ owó kọjá o ṣùgbọ́n ìròyìn tí mo rí ìjọba yóò dáa bí ìgbà tí yẹn ń ṣíṣe opportunity ìlú tí wọ́n fi ń ṣe àwọn èèyàn léṣe ni irhamu man fil ard ẹ ṣàánú àwọn èèyàn mi ọmọ jèrè èyí tó bá ní ẹlẹ́fún ní ṣùgbọ́n ìfàánú sí tí ò ní tó bẹ́yìn náà yóò sá ní ètí kọ́mpìnì ń kó fún yí lẹ́nìkan bí n ta nine thousand four. kabawo sóore tí ọ̀ da òun bálùbáríkà bá wọ̀ yóò sì máa da ìtòkù díẹ̀ káàtó bálùbáríkà bá wọ̀ yóò sẹ́kù ẹ jẹ́ sáré sọ̀rọ̀ kékeré kan fún yín nínú àwọn sábẹ́ wa Muhammad à ń pè kan ní Abu radiyallahu ta'ala anhu ó jẹ́ tálíkà sàábí púpọ̀ tẹ́bí bá ti wá pa tí ò ní tí ó jẹ yóò wá jáde síta tọ́ba alisa àbíkàtàlẹ̀ pé assalamu alaikum ṣe ti gbọ́ ṣe ń kalukurani fún yín ṣe ń kalukurani fún yín ẹlòmí ò ní ka ìtumọ̀ ẹ̀ bá ti ka kurani tán wọ́n fún ní nǹkan tí wọ́n bá fún náà yóò fi yẹn ju ara rẹ̀. abúrírà ibi wá panjọ́ kan wá jáde ọwá ní àbákàrí ah ẹ̀rọra o ẹ̀ka bọ abúrírà ìpẹ̀lẹ̀ nǹkan kan igbá o abẹ́fẹ́ káka bọ̀rá ní ní ìyẹn ní à òun ti ń kájú lọ bí kan ó gbé eléyìí rí dúró ọmọ ọdún kọjá ó fi lọ kò rí bẹ́ẹ̀ lọ Usman ọdún kọjá ìgbà òun ni ọwọ́ ni ya Abu Hurairah ilhaq bina Abu Hurairah tẹ̀lé wa kálọ̀ Abu Hurairah wa tẹ̀lé ànábì ó nígbà táwọn wá délé ànábì wá bí àwọn aráalé pé kí ló ń bẹ́ ńlẹ̀ fún wa jíjẹ wọ́n wá ní à ẹkún wàrà yìí ike wàrà kun yìí lẹ́nìkan gbé wá fún yín ta ló gbé wá ní lágbájá ni ànábì ni ẹ bá ń gbé ànábì wá gbé wàrà yẹn ó rí pété nìkan bá mú kò lè yí o ebi ń pa ànábì náà ebi ń pa bòrera anabi wa ni Allahumma bariki fi ọlọ́wọ́ wàrà yìí bá ń fọdù báríkà sí wa ni Abu Hurairah ọ̀yá gbà mọ wàrà Abu Hurairah bá mu gbẹfẹ ńdọ́wà lẹ́gbẹ̀rẹ̀ gbẹfẹ ńdọ́wà lẹ́gbẹ̀rẹ̀ kálukú mu kálukú mu kálukú mu òfin wa padà sọ́dọ̀ anabi wa Muhammad gbogbo ẹni tó wà mú wa yó wọ́n sì lára bíà torí pa anabi tọrọ àlùbáríkà sí oúnjẹ yẹn sórí bí tọrọ dé yìí Alubarika la máa fi yí o lẹ́yìn náà sẹ́bọ̀ pé báwa tiẹ̀ ti dúró yìí nísìn bẹ́yìn náà ti jòkóhun àláfíà ṣẹ́kù lára wa ni wọ́n sọ àwọn àkàmọ́lẹ̀ lọ́sípítù oúnjẹ tá a bá ń jẹ tọ́gbà lálùbáríkà ní sáàbù oúnjẹ tá a bá ń jẹ tọ́gbà lálùbáríkà ẹnu tá a bá jẹ ọmọ yíyó wa yóò tún máa wúlò fara wa sẹ́ẹ̀rí ibi tọ́rọ̀ dé yìí wọ́n ti yọ àlùbáríkà kó bí ọrọ̀ ajé wá lè yìí láfi ránjẹ láfi jẹ́ láàbí yó nífi wọ́n ìwọ wá tọrọ àlùbáríkà sí kìí sí ayé ara rẹ pé ọlọ́run tọrọ ti ń bá ní jọ lálùbáríkà ó rí pé yọ bọ̀ oúnjẹ ti ń bára jọ lálùbáríkà ó rí pé tọba jẹ òbí sárùn ilé ti ń gbé jọ lálùbáríkà ó rí pé kò ní jó ẹnu ìsẹ̀mí tọ́ba ṣe bálùbáríkà bá wọ bẹ̀ ọ́ gbádùn rẹ̀ ẹnu tọ́rọ́kọ́bọ̀ tọ́ba ní bálùbáríkà bá wọ bẹ̀ yóò ṣàǹfààní fún ọ ẹlòmíì ó sì ní mílíọ̀n yóò ní tírílọ̀nù tí ọ̀bá lálùbáríkà kọ̀ láǹfààní tí ó ṣe fún. allahumma ayi zari salama wal muslimin wa adilla shirka wal mushrikin wa dabbir a'daka a'da ad-din wansurna nahnu ibadakal muwahhidin amina ya alamin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 bí a ti sọ pé ara ní ìlú tó lásìkò yìí ọlọ́run fi ara de àwọn kan tí wọ́n máa pèrè àwọn sákèsí pé tó wo wọ́n jẹ́ ọmọ aráyé gbọ́kùn sí o ebi ń pa wọ́n o bí sọ bá ti ta adọwọ́ mọ́ ni o àwọn mọ́ ìtọ́ da ẹ̀yẹ́ mẹ́kúlẹ́ lásìkò yìí wọ́n lọ lóko ebi ń pa àwọn èèyàn ẹ̀wọ́ àwọn kan tó kú tẹ́ máa lo sẹ́rẹ́ ìtọ́lọ́mbà kẹ́ lásìkò yìí ọ̀rọ̀ yẹn rèé yóò ṣe ojúṣe kan tó lọ́wọ́ mú kékeré àwọn ojúṣe kan bẹ ọlọ́wọ́ mú ní kékeré o kò mú kékeré o kí lójúṣe mú ẹ bá dénú alùkùránì ẹ kan ní rẹpẹtẹ ó ti pọ̀jú náà alùkùránì ọlọ́run tún wá ń lọ máwọn nǹkan ńláńlá ń máwọn nǹkan ńláńlá ń máwọn nǹkan ńláńlá bẹ́ẹ̀ bá wá fẹ́ sí àwọn oríire tí ń wí àsìkò òun láwàá yìí àsìkò tẹ́yẹ ó sọ̀rọ̀ ilé tọ́lọ̀ ń lọ́mọ nǹkan lálá láwàá yìí kí àwọn ojúṣe wò kí ni nǹkan tọ́lọ̀ sọ́nà àlùkò rání tọ́sọ̀ rẹpẹtẹ tá a pè àwọn aláṣìkí lákèsí opportunity rẹ o òun ni tí ń pè ní ètò àmọ́ tọ́ àmọ́ ìfún yẹn ló ń jẹ dákun yẹn aláṣìkí àsìkò tẹ́ fún yẹn ló ń jẹ láwàá yìí ọ̀dà ọlọ́ni ara àyíta lèdí yókè dìbò bìdí fàdáníta lèdí yẹ̀dú olùyẹ̀tì wọlá yahudu alátọ̀ amil miskin ọ̀rọ̀ kí ni sọ́mbẹ̀ wọn ọ̀rọ̀ oúnjẹ ọlọ́ni ara àyíta lèdí yókè dìbò bìdí ẹ̀ẹ́rẹ́ ni tí ń pejọ́ àlìkìyàmà nírọ́ ọlọ́run wá fẹ́ júwe ni ìwà tí ó máa wù tẹ́ẹ̀fì mọ̀ yọ ọgbà pálíkìyàmà wà ọlọ́run wá lẹ́ni tí n bá ti ń wà yìí o kọ̀gbà pálíkì á máa wá o ara àìta lẹ́bí yìí kẹ̀bíbú fàdálíkà lẹ́bí yẹ̀bú òyìnbó òun lẹ́ni tí ń pa ọmọ òrukàtì ẹni tí a bá ti dé pa ọmọ òrukàtì kọ̀gbà pálíkì á máa wà ọwọ́ ni wàlá yẹ̀húdú àlá tọ́ a kò gbìyànjú láti fún tálíkà ló ń jẹ gbogbo èyí tẹ́ ló tẹ́ fún tálíkà ló ń jẹ bí ìgbà tẹ́ gbà pálíkì á máa wà ni o ẹ dákun ẹ wo al-imanu bil yawmil akhir ara rúkínù ìmánì mẹ́fẹ̀ẹ̀fà ní ká ní ìmánì pẹ̀lú ìjọ al-qiyamah ọlọ́run wá fẹni tó lówó lọ́wọ́ tí ò fún yẹ̀ ló ń jẹ bí ẹni tí ò ní ìmánì ìjọ al-qiyamah ẹ dákun yẹn ìmánì yìí sí àsìkò tẹ́ fún yẹ̀ ló ń jẹrìí o àsìkò tẹ́ fún yẹ̀ ló ń jẹrìí ọlọ́run wà má adraka mal aqaba fakku raqaba. أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا مقربة ọlọ́run ní kí ló fi òkè ìṣòro hàn ọ́ àyà mi tún kí ló sì fi yí ọ pé o lè borí òkè ìṣòro ọ̀nà wo lọ́gbà borí òkè ìṣòro ọlọ́run ní tọ́wọ́ oke ìtumọ̀ ni pé sọ ẹrú di ọmọlúwàbí àwọn ìtì àmúfi ìyàwó mi di mẹsìgábà tó ọbọ níṣòro tó fẹ́ borí ẹ̀ ìtì àmúfi ìyàwó mi di mẹsìgábà ẹni ibi bá ń pa níjọ́ tẹ́tí bí ń pa lọ́ọ́ fún lóúnjẹ gbogbo ẹ̀yin olówó tẹ níṣòro ọmọ tó ní ti ti wà láti fún yẹn lóúnjẹ bá kẹ́ lè borí ìṣòro yín hmm. ó yẹ kẹ́ máa jápò rẹ̀ sì jápò ẹ̀wà fáwọn abálẹ́ kàkà àgìnìfà torí mo ní fídíò kan wò Central Mosque Èkó wọ́n há iṣu kọ̀ọ̀kan àwọn ìdí wọn dùn wọn lura wọn iṣu ẹyọ kan mo ní ha ọlọmọsá ibi yìí má pọ ẹnìkan nù jama wa ń bí jẹ òní fẹ dúpẹ́ fọ́lọ́run ọwọ sanwó fún bẹkìrì ọlọ sọ wákẹtì jèrè ọsàn sọ wákẹtì bí ẹ bá mú búrẹ́dì ẹyọ kan tó tóbi ha ní mọ́sálásí gbàtà parí alukọ̀ wọn wá ń hà ẹni téèyàn òrò kó lè gbà wọ́n ń gbà nítorí wọn ń pè é dákun ẹ fún mi lọ́kàn sí torí àwọn ẹlẹ́hàn lé sẹ́ẹ̀rí pé bìyí débi kan dúró ẹni tẹ́ ẹ̀rù kó lè gbà tá a rò pé òun lè ṣerú ẹ̀ tá a fẹ́ púpà tó wà lọ́wọ́ èyí ṣe kí ni ń ṣerú ẹ̀ òun lè gba búrẹ́dì. ẹ̀yin olówó kílẹ̀ ń wò èèyàn lásìkò kílẹ̀ ń wò àsìkò rẹ̀ tẹ́sán fọlọ́n pé mo ní sọ̀rọ̀ báyìí bá yanjú ẹ̀ ẹ máa fún yẹn ló ń jẹ ẹ máa páàkì ráìsì ẹ máa páàkì ẹ̀wà ẹ máa ra búrẹ́dì ẹ máa di gàrí ẹ máa di jẹ́rọ indomi tìǹtẹ́nu jẹ ẹ máa ha fáwọn èèyàn kí ló dé kọ́ wá sáyà gbangba síbẹ̀ fún àwa olówó rèé o wọ́n ṣètò wọn kàn máa lọ ha fáwọn yóò máa jẹun kí wọ́n náà wá sọ pọ́lọ́ ń dákú. báyìí mo fi sàárà mi yìí ṣàkàsọ̀ sí wájú wo ọlọ́run ṣe báyìí fún mi ọlọ́run sì fún ọ àwọn tí ń gba màálù lọ́wọ́ rẹ̀ ń gba ọ ní àwọn kan ń gba ọ ní hmm? ọkùnrin kan gbogbo màálù sísítẹ́mù sì gbọdọ̀ ọwọ́ rẹ̀ jábọ́ ju màálù àtọ̀. <laughs> ẹ̀rọ̀gùn afọ́jú màálù sixteen ẹni ẹ lọ́wọ́ bá mi gbọ́ ní kó wọ́n afọ́jú màálù ó sì gbọ́dọ̀ jẹ́ afọ́jú màálù sixteen gbogbo wọn sì gbọ́dọ̀ fọ́ lójú ẹ máa lọ kìkì bọ̀ wọ́n lójú gbàdé aláhùn lè mọ̀ sí èyí tó fi ń wá afọ́jú màálù sixteen káàkiri owó màálù sixteen fi ránjẹ fún àwọn èèyàn fún ọjọ́un gbogbo ẹ̀dọ̀ tí ọba tutù tó yó dáadáa tó bá ṣàdúrà yọgbà hmm, yọgbà ẹ̀yin olówó opportunity rẹ o ṣíṣe opportunity aya mi tó ń sọ pé wàyú tí ìmú na tọ̀ ámà ala hubbihi miskinan wa yatiman wa asira innama nut'imukum liwajhillah la yuridu láàbìnrin la nuridu minkum jaza'an gbàtọ́lọ́wọ́ parí ayé àwọn onífàwà qahumullahu sharra dhalikal yawm ولقاهم وسرورا بما صبروا جنة وحريرا kan bẹ tí wọn jẹ ní ẹni yutimuna ta'ama wọn máa fáwọn èèyàn lóúnjẹ ala hubbi oúnjẹ táwọn ama. lè jẹrú ẹ ìtumọ̀ ẹni pé o kọ́ńtà wà fún ẹ báwọn àwọn aláìsí yẹn láì tọ́sán oúnjẹ tí wọ́n náà lè jẹrú ẹ̀ ọmọ bá wọn mìsíkìnnà gbogbo àwọn tálíkà tó kù ló ẹ̀ máa fún wọn wọ́yẹ̀ tí mọ́nà ẹ̀ máa fọ́mọ òrukàn wọ́n àṣírà ẹ̀ máa fáwọn tipa àwọn ọ̀kan kankan tí wọ́n lè ṣe wọ́n wà nù gbèkùn bẹ́ẹ̀ bá wá fún wọn tán ẹ̀ sọ fọ́lọ́n pé nù tí máa kún lè wájú ìlà oúnjẹ tí mo fún wọn yìí mo fún wọn torí ọlọ́run la nuridu minkum jaza'an wala àlè tí gánìkan ó dúpẹ́ thank you ọlọ́run ní ta ṣe fún ọ ṣọ́nà dáríkàlì yẹ̀wò ó bá dijọ́ àlìkí àmà burú ní kàn ó wọ́n là kọ́ ọ̀hún mọ̀nàdínà tán kọ́dà àti owó lé oṣooṣo náà elémi bá fẹ́ fún yẹn two thousand eight báyìí wọn náà àwọn ọkàn ni gbàtọ́ lọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn tó náwó yẹn ó ní bá jazahum bima sabaru á san wọ́n lẹ́san nítorí sùúrù tí wọ́n ṣe láti yọ owó jáde torí owó sòro ṣe kí ni sòro ná gan sùúrù tí wọ́n ṣe tán fi rọ́jú yọ owó jáde á wà san wọ́n lẹ́san kí lẹ́san ń jannatan wa harira àlìjánná ni ẹ dákun irun tá ń kí àwẹ̀ tá ń gbà sàkátà ń ṣe àsólówó gan tó bá náwó dáadáa ọlọ́wọ́ bá àlìjánná san lẹ́san ẹ̀yọ́ olówó iṣẹ́ àlìjẹ́nà rí o ibi ń pa àwọn èèyàn lu o ibi ń pa àwọn èèyàn lu dákun ìjáde fáwọn èèyàn lóúnjẹ dákun àti hmm? sọnù kútùbà àkọ́kọ́ àsìkò tí ń lè yìí náà ní ń dẹ̀fẹ́ nìkan sẹ́lẹ̀yìn tí ń bá ń dẹ̀ fún lásìkò yìí ẹ̀já àwọn tọ́wà lẹ́gbẹ̀ẹ́ yín ọmọ pé ń dẹ̀ ọbẹ̀lẹ̀ ọmọ ọba àdékẹ́ọ́lá ìlú lé ìlú kan gbogbo ọbẹ̀lẹ̀ ọmọ bímọ nìyí wà káràmì àánú ọlọ́run ọlọ́run jọ kárí wa allahumma inna nas'aluka an tanshura alayna rahmatak wa barakatik ya rabbal alamin ya rabbal allahumma wasi' alayna allahumma wasi' alayna اللهم وسع علينا يا ارحم الراحمين اللهم ارفع عنا الغلاء اللهم ارفع عنا الغلاء والوباء اللهم ارفع عنا الغلاء والوباء يا سميع الدعاء اللهم إنا نسألك فعل الخيرات والطيبات اللهم إنا نسألك ترك المنكرات وجميع السيئات إنك أنت الغفور الرحيم العفو الكريم يا رب العالمين يا رب العالمين يا رب العالمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصرنا نحن عبادك الموحدين امين اللهم ات نفوسنا تقواها وزكها انت خير من زكاها انت وليها ربنا لا تزكي قلوبنا بعد هدي هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب